ẹ̀yin olùgbọ́ wa alákùnlé ní ìjókòó tí ó rí kọjá a sọ fún wa wípé àwọn ààyè mẹ́fà kan wà tí ẹ̀sìn Islam tó ti pàtàkì ká máa fọ ẹnu wa nínú àwọn àyè mẹ́fẹ̀ẹ̀fà yìí òun náà ni àwọn àyè mẹ́fẹ̀ẹ̀fà yìí òun náà ni a fẹ́ gbìyànjú láti ṣàlàyé fún wa nínú ìpàdé wa ti ní kí ẹ̀yin ènìyàn kẹ́ lè bá mọ̀ wípé ẹ̀sìn Islam ó kọjá bẹ́ẹ̀ níbi ìmọ́tótó ó kọjá bẹ́ẹ̀ níbi ìmọ́ra ó sì kọjá bẹ́ẹ̀ níbi àlàáfíà tí Ọlọ́run ọba tó kójọ sínú ẹ̀sìn Islam àwọn àyẹ̀wò wọ̀nyí àwọn ìtọ́ pàtàkì jùlọ ni fún mùsùlùmí òdodo tí bá ń gbọ́ wa ìwọ tó ti ṣe ìsìláàmù ó lè máa gbọ́ kọ́ máa ṣàǹfààní sùmọ́ ò lè practice hmm. bọ́ bá fẹ́ ṣe gan ò lè rí ṣe hmm. torí pé tí ó jẹ́ orí ṣe kò sí lọ́dọ̀ rẹ̀ kí ni nǹkan tí ó jẹ́ kó orí ṣe òun náà ni la ilaha illallah muhammadun rasulullah òun náà ni kó gbà wípé kò sí ẹni tó hmm, o sì ẹni tó gbà fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìkan gbà fún tálẹ́ni náà hmm. ọ̀nà ìrìnàjò ṣùgbọ́n mùsùlùmí máa jẹ̀fà lọ́ntìẹ̀ bọ́bá ti ń gbà wọn àǹfààní yìí kọ́ máa lóun tiẹ̀ bọ́bá máa gbà dáadáa ó sì máa rẹ́sàn rẹ̀ ó sì máa lálàáfíà rẹ̀ hmm. ṣùgbọ́n tí èsì ṣe Islam ó ní lálàáfíà rẹ̀ àti kọ́kọ́kọ́ mú foundation tí ṣe ń jìn àlàáfíà gan òun náà ní la ilaha illallah Muhammadun Rasulullah. àyè àkọ́kọ́ ta kọ́kọ́ gbọ́dọ̀ ti máa kọ́ pàtàkì ṣíṣe àlùwàlá ní máa fọ ẹnu wa dáadáa òun náà ni nígbà tí a bá ń ṣe fásitì àlùwàlà hmm. nígbà tí a bá fẹ́ ṣe. àlùwàlà at the time of every ablution. nígbà tí a bá fẹ́ ṣe àlùwàlà torí pé kílẹ̀ lórí eléyìí òun náà ni hadithu ti àwọn ìmáàmù wa sàbí àgbà ní táǹpé ní Abu Hurairah radiyallahu ta'ala anhu tọ́gbà wa wọ́n sọ fún wa pé àní nàbí sallallahu alayhi wa sallam olóńgbà wa látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa وعن النبي صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل وضوء. It is reported from Abu Hurairah رضي الله عنه He said that the Prophet of Islam said that were it not that I might overburden the Muslims, I would have ordered them to use toothpick at the time of every ablution. Tí kìí bá ṣe wípé máa gbọ́dọ̀ yẹn o, ìwọ́d Mùsùlùmí tó ń gbọ́ mi dáadáa bákan náà ẹ̀yin tẹ́ẹ̀ tí ṣe ìsìláàmù náà tẹ́ ń bọ̀ àdáadáa mọ̀ pé àmúlùmọ́là ní lẹ́kṣọ̀ tó bá ti wà lórí rédíò àti onígbàgbọ́ àtẹ̀ntí onígbàgbọ́ gbogbo wọn náà ni wọ́n máa gbọ́ àtọ́mọ́ ta àtọ́mọ́ inú ilé àti ẹni tọ́lọ́ ń pé kí ọ̀rọ̀ yé dáadáa àtẹ̀ntí pé àbọ̀rọ̀ ni máa yé ń tiẹ̀ gbogbo yín lẹ́ ń gbọ́ wa ṣùgbọ́n agbàdúrà fún ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ọba ń bẹ lọ́wọ́n ọba fún gbogbo àwọn tí ọ̀rọ̀ ìsábà yí wọn dáadáa ọlọ́run ọba kó fún alágbòye tí ó pọ̀ sí dáadáa gbogbo àwa tí ọ̀rọ̀ tí máa ń yí wa dáadáa ọlọ́run ọba kó túbọ̀ tó máa jẹ́ kó tún yé wa síwájú sí i. ànábì wa fẹ́ sọ̀rọ̀ ó sì ní ká tẹríba ká tẹ́tí balẹ̀ dáadáa ká tún jókòó wájú ká fara balẹ̀ kí n má kó pàkàlẹ̀kẹ̀ bá àwọn mùsùlùmí ẹni pé mi ànábì ní iṣẹ́ tí má kó ìran abẹ́yìn mùsùlùmí hmm. nígbà tí ǹjẹ́ nira fáwọn tí èsì mùsùlùmí báwo ni màá ṣe wá jẹ́ ìṣòro fẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí hmm. ọ̀wọ́n náà ló dáadáa o tí èèyàn bá jẹ́ ìnira fún aráàta báwo ni ó ti wá jẹ́ ìnira fún ara wọn lórí hmm. ànábì mi ṣe wàhálà fẹ́yìn mùsùlùmí o tó bá jẹ́ sí pé mo fẹ́ ah nígbà pààyàn láti rí i pé gbogbo ìgbà ní kẹ́ máa fi kẹ́ máa fọ ẹnu yín nù hmm. yẹn ni wípé kì í sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àyàbí fẹ́ràn ká máa fọ ẹnu wa ní gbogbo wa kí bàtà bá fẹ́ ṣe àlùwàlà kí ni mo pè é hmm. ànábì fẹ́ràn kó máa fún ẹnu rẹ̀ ní gbogbo àti bá fẹ́ ṣàlùwàlá. ànábì fẹ́ràn pé kí ẹ máa fọ ẹnu yín ẹ̀yin mùsùlùmí ní gbogbo ìgbàkígbà tí ẹ bá fẹ́ ṣe àlùwàlá. mẹ́wàá Bukhari ló gba hadisi wa tábà wá fẹ́ ṣàlùwàlà tá a ní ká fọ ẹnu wa yìí ṣé ká tó ṣàlùwàlà ní àáfẹnu wa ni àbí lẹ́yìn bàtà bá ṣe àlùwàlà èyí tó dára jù ó náà ní ká fọ ẹnu wa bífọ̀ ká tó ṣe àlùwàlà tó bá wá rí ṣe tó fi ṣàlùwàlà tán o lè fọ ẹnu rẹ náà lẹ́yìn bàtà tó ṣe àlùwàlà tán torí pé gbogbo ẹ̀ e náà ara àlùwàlà náà e ni ẹni pé gbogbo àfihàn tàbá ń ṣàlùwàlà yálà afẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ni o àbá ti ṣe parí ni o ọ̀dà ká fọ ẹnu wa nàámù tẹ́ máa ń sàlùwàlá lọ́wọ́ tí ó wà ní orin tí ó fi fẹnu tàbí kò ní brush tí ó fi fẹnu rẹ̀ kí ni yóò ṣe nàámù àsọ fún wa yí pé ọlọ́run bá tún ti dá orin pẹ̀lú gbogbo wa ó ti dá pákó pẹ̀lú rẹ̀ ó ti dá brush rẹ̀ pẹ̀lú rẹ̀ tó ọ̀bà ní orin lọ́wọ́ kí ni nǹkan náà tó fi máa ní orin rẹ̀ hmm, ọwọ́ rẹ̀ ó náà ní ìka rẹ̀ ìyàtọ̀ mẹ́ láàrin ọwọ́ àti ìka ó hmm. náà ní ìka rẹ̀ hmm. so ìka rẹ̀ yìí táǹpẹ̀ ní ìka tí àwọn fi máa ń fa ìka ìfábẹ́là náà ló fi rìn orin rẹ̀ yẹn ni pé o lè lò bífọ́ kó tó pèrè àlùwàlà tọba lè sàlùwàlà tán náà tọba ìpò bá gbàgbé o lè lò kọ́ fọ ẹnu rẹ̀ ẹni pé ọwọ́ sáré pé orí súnà yìí sí o sì rí ládá ìgbà nínú sẹ̀rẹ̀ àìsàn eléyìí ni àyà àkọ́kọ́ tá a ti gbọ́dọ̀ máa fọ ẹnu wa ní àwa mùsùlùmí ayé ẹlẹ́ẹ̀kejì òun náà ni nígbà tá a bá fẹ́ kírun èyí olùgbọ́ wa ẹ̀rí kí alákọ̀ọ́kọ́ nìyẹn ó kéré tán mùsùlùmí torí pé yọ́ sàlùwàlá lẹ́ẹ̀márùn ní ojúmọ́ torí bá ní ìsìn àní bòtíbò ti fẹ́ lu ayé níwọ̀n tó sí Islam tó wà nírú mọ́tótó tí mùsùlùmí tí ó lè ní kódà gbogbo ọwọ́ la fi ń sọ̀yà rẹ̀ kò sí èsè fún ẹni bọ́ fẹ́ practice rẹ̀ kò lè easy torí pé àlùwàlá táwa fẹ́ ṣe yìí ọ̀ràn yẹn ní fún àwọ̀rọ̀ mọ́sí so ìwọ ní ìjọba ní ọkọ̀ compulsory pé àwọn máa fọ ẹnu ẹlẹ́ẹ̀márùn lójúmọ́ ó kò lè ṣeéṣe fún ẹ mm, ìwò tí ẹlẹ́mọ kò lè rọ̀ ẹ́ lọ́rùn mm. bó sì rọ̀ ẹ́ lọ́rùn fúngbà díẹ̀ ní tọ́ba yára yóò pé kò ní ìdí sùmọ́ àwọn àǹtí àmọ̀ pọ̀ náà yẹn ní ká sàlùwàlà ká tó kí a sì mọ̀ pé mi táàbì sàlùwàlà náà yóò ti fọwọ́ wa ká lè bá fi fọ ẹnu wa náà àyẹlẹ́ kejì ilé ìtàn sọ ìyá fi ń pe ẹni tí ò sì ṣe ìsìlámù àti ń ṣe lójúlọ́yìn pé kó náà padà wá bẹ́ẹ̀ a sì fi ń sọ̀rọ̀ tó ń ṣe islam ń fi ọlọ́kàn balẹ̀ pé dúró o má yẹsẹ̀ nínú ẹ̀sìn islam o hmm. náà ní ojú ọ̀nà ayé ẹlẹ́ẹ̀kejì tá a ti gbọ́dọ̀ máa lo orin tá a ti gbọ́dọ̀ máa fọ ẹnu wa o náà ní bàtà bá fẹ́ kí irun o hmm. náà ní kíni. bàtà bá fẹ́ kí irun kí ni ẹ̀rí eléyìí o náà ní hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu tí Abu Hurairah gba hadith wa ìpè anna rasulallah sallallahu alayhi wa sallam ó ní òtítẹ́ wa sọ wípé láwùlá an àṣùkọ àlà ummati tí kì bá ti pé mi ń fẹ́ kó nira bẹ́yìn ẹ̀yìn ìjọ kulli salah ń pa wọ́n láṣẹ pé ẹ máa fọnu yín gbogbo gbàkígbà tẹ́ fẹ́ kírun kọ̀ọ̀kan. Hmm. It is also reported from Abu Hurairah radiyallahu anhu he said that the Prophet of Islam said that Were it not that I might overburden the Muslims, I would have ordered them to use toothpick at the time of every prayer. Naam, Ànábì ní kullu salah. Hmm, Gbogbo orun kọ̀ọ̀kan. Gbogbo orun kọ̀ọ̀kan. Wọ́n náà sì mà èèyàn dùgbọ́ wa pé ìrun táǹkì lójúmọ́ ti sọ̀rọ̀ yẹn àti Mùsùlùmí àti Kèfèrí kọ̀sẹ́ ń jẹ́ ọmọ iye ìrun táǹkì lójúmọ́. Bí ọ̀fẹ́ mọ̀ gan-an ìrun páǹpé gan-an ti jẹ́ ọmọ. Àwọn náà ni a máa sọ pé ìrun aláago mẹ́fà. ìrún aláago méjì ìrún mẹ́rin ìrún méje ìrún mẹ́jọ àwọn máa wí báyìí torí pé wọn ò ẹ̀ ṣùgbọ́n mùsùlùmí ẹ̀ ní mẹ́fà méjì ọ máa pèrún ẹ̀ ní pé ìrún subuhi ìrún zuhur ìrún asir ìrún maghrib ìrún hmm, mẹ́fà méjì mẹ́rin mùsùlùmí jẹ́ ignorance gbogbo orun kọ̀ọ̀kan ànábì máa wí sallallahu alaihi wasallam ó fi yọ ayé pé ìrun márùn-ún ó kéré tán ọ̀ràn yẹn ó kì lójúmọ́ ókè tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yin olùgbọ́ wa níbi tá alákọ̀ọ́kọ́ tá a wí nù níbi àlùwàlà márùn lónìí náà àbí àtàlùwàlà lẹ́ẹ̀ márùn afọnu lẹ́ẹ̀ márùn fàlùwàlà márùn lójúmọ́ akírun wákàtí márùn lójúmọ́ àtúnfọnu fún ìrun wákàtí márùn lójúmọ́ ó di mélòó jẹmọ́ ó di mẹ́wàá subhanallah ẹnu kan ṣoṣo là ń fọlẹ mẹ́wàá bá eléyìí ó jẹ kó sì fi yé wa wípé ẹ lọ wo ìsìláàmù ẹsìn tó ti kọjá gbogbo ntọjẹ mọ mẹdí tọyìn tọjẹ mọ mẹdíkà láìní ìsìláàmù ti kọjá rẹ̀ ṣé máa ní oríkèé wo ní sábà márùn jù nínú ara ènìyàn tó yẹ sí pé ó súnmọ́ pé kọ́ máa rùn ẹ̀yìn wákàtí wákàtí wákàtí wákàtí wákàtí ọgbọ́n ọ̀sẹ̀ jẹ́ àbíṣẹ́jú mẹ́wàá mẹ́wàá kí ni oríkèé ọ̀hún òun náà mi ò lẹ́nìkan tí wọ́n sọ pé imú rẹ̀ rùn mm-hmm. ah, àbí etí rẹ̀ rùn ìdọ̀tí ti ń bẹ létí náà o mm-hmm. ṣùgbọ́n kí ọlọ́run kò rùn síbẹ̀ mm-hmm. eh, ojú rẹ̀ rùn ọ̀rọ̀ lè gbọ́ ah, ọwọ́ rẹ̀ rùn àbí ẹsẹ̀ rẹ̀ rùn àbí imú rẹ̀ rùn ah, ó kéré púpọ̀ ṣùgbọ́n ẹnu ẹnu àwọn Yorùbá náà máa ń pa lówe pé ẹlẹ́ni rúnrùn ọlọ́ ni àmú màmá ẹ̀ àmú ìyá ẹ̀ wọn ò lè sọ pé olójú rúnrùn torí pé ẹnu ní máa ń rùn ṣùgbọ́n wá wo bí Islam ti wá wá islam wa sọ pé ìtẹ́ máa pọ̀jù láyé nínú oríkèé yín oní àníkìnnì ọ̀rọ̀ mi ò oríkèé táwọn fọ́ tó ẹ̀mí nínú ẹ̀sìn islam lẹ́yìn ìlú tó wá kan ọwọ́ ọwọ́ lọ́tẹ̀lẹ̀ nínú oríkèé ara ènìyàn lẹ́yìn ìgbà tó wá kan imú tàbá ń wà à ń ṣe comparative láàrin àwọn oríkèé ara ènìyàn bí islam ṣe pàtàkì ẹ̀tọ́ tẹ́ bá sì gbé sọ́dọ̀ àwọn dókítà náà tẹ́ bá bí wọ́n léèrè wọ́n sọ̀rọ̀ ẹnu fún yín so nípa báyìí kò sì yẹ kó yà wá lẹ́nu torí pé ẹnu náà ni ojú ọ̀nà tí gbogbo ń tà ń jẹ tí ń rùn jáde lára wa padà tàbá fẹ́ tàbá fẹ́ yàgbẹ́ hmm. ẹnu náà ní gbà kọjá hmm. ó dájú pé n ti ń bẹ nínú wa iná òórùn kan ń bẹ fò náà nígbà tó tọ ya ìgbẹ́ jáde òórùn àbí òórùn nígbà tó tọ̀ jáde òórùn àbí òórùn hmm. níbo ló ti wá jáde ibi níkùn ẹ̀ sò nínú ọkùnrin náà ó dájú pé gáàsì gbọ́dọ̀ wà mẹ́tì ọmọ wa láti bẹ̀ síta ẹnu tó sì gbà wọlé náà lọ́dá akọ́gbà jáde nàám mm. ló fi jẹ́ sípò ọmọ agùnfẹ̀ tí ó rùn gbá mi àbí sọ nípa báyìí ẹ̀sìn Islam ó wà pàtàkì fífẹ́ ẹnu ó wà níta bá tó fẹ́ kírun kọ̀ọ̀kan máa fẹ́ ẹnu wa irun ọ̀nà èèyàn márùn láti lójúmọ́ ẹ̀rọ àrùn láfẹ́ ẹnu wa àtún kírun náfìlì ẹni pé tó bá kírun lórí ìtàní ìsìn tó bá fẹ́ yẹ náfìlà lẹ́yìn ẹ̀ lẹ́yìn bàtọ́ sálámà tán súnà tó ní kó tó ń yọ orin jáde lápò kó tó ń fẹ́ ẹnu rẹ̀ kódà tó bá lè bọ́sẹ̀gbẹ́ kan tí kìnìún tó fò báyìí tó tó fún mi sínú lọ́tún síbẹ̀ أو صلاة تراويح آسم àbí àtàmúdà máa kí ni ọbẹ̀ kí sọ̀n kọ́pà méjì méjì méjì là máa kí tọ́ba tí ń sálámà ọ̀pá méjì méjì súnà tó ní pípo tó ń tẹ̀lé síbi ọ̀pá méjì méjì ọbẹ̀ kí kó tó ń tẹ̀lé kó tó ń lò láàyè láàyè lọ́wọ́ tó ń tó ní ọmọ dà púpọ̀ tó nípa báyìí tábà wá dúró lèlè bìtú lọ́bàtí náà fi ní ká máa fọ ẹnu wa ní gbogbo orun kọ̀ọ̀kan torí pé irun tá n kí ni à ń bọ́ lọ́wọ́n bá sọ̀rọ̀ ni hmm. ọlọ́wọ́n bá táwa ń bá sọ̀rọ̀ yọ ọba tiwa táwa sí nẹ́sìn Islam ọba tó mọ ni àbọ̀bá tó dọ̀tí. àgbọ̀dọ̀ fẹ́nu túnú bá sọ̀rọ̀ hmm ọ̀rọ̀ mọ́ tí wọ́n á bẹ́ wọn tó jẹ́ sí pé ó yẹ ká mọ̀ pé tábà lọ kírun ó dájú pé ìrun jàmá tábà fẹ́ kí á dùn lẹ́gbẹ̀ẹ́ ènìyàn àbí. ẹyìn wọn ní ká fọnú tábà fẹ́ kírun kọ̀ọ̀kan ó yẹ kó yí ayé pé ẹyìn àwa ti fẹ́ kírun tó ti fọnú ẹkọ tó kírun tó o bá ṣe àmì lẹ́yìn ìmáàmù ẹnu yóò ní bùsẹ̀ ń tọ́wà ní ẹgbẹ́ rẹ̀ tàbí bá sálámù náà ó rí i pé tọ́ba sálámù ó pe asàlámù aleykum wa rahmatullahi ẹnu ẹlòmíì òórùn tí ó ń gbà mí báyìí mm-hmm. torí pé kọ̀fẹ́ nù ẹ̀ ọ̀ lóṣù náà lọ́lọ́ Muhammad sallallahu alaihi ó ṣe pàtàkì fún mùsùlùmí kó máa lo òfin tí islam bá mú wa torí pé bẹ̀rẹ̀ àlàáfíà rẹ̀ wá eléyìí ni àyè ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ sí pé agbọ́dọ̀ máa fẹ́ ẹnu wá síbẹ̀ tó bá tún dọjọ́ mẹ́jọ inshallah àwọn tẹ̀síwájú ní ayẹlẹ́ kẹta àtàyẹlẹ́ kẹta àti kàmá àti kẹfà assalamu alaikum wa wa barakatuh. wa alaikum